bá mi wá ìyèré ẹ ti rí black pepper ìyèré bá mi wá ewé ètìpọ́nlá bá mi wá osùn bá mi wá ẹfun bá mi wá ọ̀gẹ̀dẹ̀ wẹ́ẹ́rẹ́ pupa ọ̀gẹ̀dẹ̀ pupa yẹn bá mi gẹ́ẹ̀tì ẹyin adìyẹ ìbílẹ̀ mẹ́sàn-án gẹ́ẹ̀tì ìgbín ńlá kan tó pinnu gẹ́ẹ̀tì ẹja òjìjí gbígbẹ àti ìyèré yẹn wá gún gbogbo ẹ̀ papọ̀ tó bá ti gún papọ̀ sásìbòjú tó bá gbẹ sọ di páúdà òun leléyìí èyí tá a ti ṣe leléyìí tested and confirmed bí sínú láì tààlà ó ti rí mo ti mo ti ṣe sí sáṣẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn so ẹnìkan ló ní bó ṣe wà yìí so mo ti bá ṣe dóòsì ẹ̀ bá ṣe rọra máa lò òun nìyẹn so má dára ẹ láàmú farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá iṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fisa káńtà àwọn aláìní account number ní fáwọn aláìní two zero four four two three seven six eight zero account number fáwọn aláìní two zero four four two three seven six eight zero First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run àdúrà yẹn àgbà gbogbo ẹni tó wáyé kọ́ńtàtì wa lórí both national and spiritual problem èyíkéyìí ìpèníjà ẹ WhatsApp wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five ẹ kọ́lù wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five a wà ní Ìbẹ̀jú Lẹ́kì Lagos àwọn product wà ní lóríṣiríṣi miracle leaf sì ní ewé ọ̀tọ̀ọ̀tọ̀ hundred àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve ẹ̀ ó wà effective gidi senna leaf ó lágbára púpọ̀ jù ikú nìkan ni kò lè wo ikùn èèyàn wú ẹsẹ̀ èèyàn wó forí kókó alátakùn jẹun lójú oorun àti oríṣiríṣi ẹ get all in one natural herbs ẹ ti rí ó wà halal gbogbo product wa ló made in India packed in South Africa powder ni prevention ni treatment ni cure ni cancer diabetes asthma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wà effective memory booster ìsọ̀yè ilẹ̀ harm ẹ ti rí fọmọdé àti fàgbàlagbà tó ń gbàgbé nǹkan ó wà effective kódà kó ẹ pọ ọmọ ádámọ̀ ló fẹ́ kó la káyẹ̀ transformer and eleven hundred power ó wà effective gidi fún ọkùnrin tí ó lè perform weak erection àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ gẹ́ẹ̀tì ẹ̀ ó lè gẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú caterpillar àti miracle leaves kó lè perform dáadáa ọkùnrin àti obìnrin tó ń wojú ọlọ́run bá fọ́mọ tọkọtìyàwó obìnrin tó ní ẹ̀dà àti sọmúroro bẹ́ẹ̀ ni ó effective bulldozer met fibroid ẹ gẹ́ẹ̀tì oògùn fibroid oyún ìju àti fún blockage tube ó wà effective àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a wá ní special package tá a máa ń ṣe fún obìnrin tó ń wojú ọlọ́run bá fọ́mọ àbọ́kùnrin tó ní weak erection low sperm count quick ejaculation àbí ẹni tí àtọ̀gbẹmọ́ lára àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ àtẹnitáyé ń dà láàmú eh, the same thing antavirgin olive oil àti black seed oil bísínì láì tààlà àti powder ẹ̀ èyíkéyìí nínú ìpèníjà ètò àwẹ̀ wà tá a fi yanjú kéèsì yín ètò àdúrà wà tá a fi yanjú kéèsì yín fún yín ètò sàárà wà tá a fi yanjú kéèsì yín fún yín àwọn alal powder wà tá a fi yanjú kéèsì yín fún yín bísínì láì tààlà yàtọ̀ sí product àwọn ò ní sick refugee fún yín láti evil world oṣó wà àjẹ́ wà ẹlẹ́bọlógún wà àṣàṣì wà wọ́n ń dàyàn láàmú nínú ayé iná uyàrá kún wà wákọ̀ bí ìlú hùn mí ni èṣù bisimilayi taala wa ma tasikutu min warakati ilayi alamu awa ma yuda biro la amúrò fasaya kúló ni lọ ọlọ́run ọba ló ń kọ̀ǹtú ayé àtàwọn nǹkan tó ṣe ní mímọ̀ fún wa láti lè máa ṣe kíni láti lè fi pírìvẹ́ǹtì ara wa fún àwọn ẹ̀mí òkùnkùn àti fún àwọn ètò àìlera àwọn àìsàn lóríṣiríṣi òun làwa ń kọ yín iṣẹ́ tí mo kọ yín kí ló ń ṣe ẹlòmíì wà àtọ́gbẹmọ spam booster ní iṣẹ́ tí mo kọ yín tó ń sìn ó ń ṣiṣẹ́ afàtọ̀ ó ń ṣiṣẹ́ low sperm count ó ń ṣiṣẹ́ no sperm count ó ń ṣiṣẹ́ kí àtọ̀ máa gbẹ mọ́yàn lára wọ́n máa ń gbẹ àtọ̀ mọ́yàn lára láti evil world bẹ́ẹ̀ ni wá lọ fún full package ẹ̀ lọ́dọ̀ wa then àwọn nǹkan kan wà bíi oògùn diabetes oògùn prostate enlargement oògùn high blood pressure ó máa ń gbẹ spam mọ́ ọkùnrin lára àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ètò ẹni mo kọ́ èyí lọ ṣe èyí tá a ti ṣe ní ó wà effective gidi tá a bá fẹ́ gbé fún yàn báyìí àwa tún máa ń fi àwọn package kan kún lódà pé ẹ fi wò pé bóyá owó wa wọn kì í ṣe nǹkan yẹn kọ́ la máa fún ẹ ètò ní lo ilé báyìí lo ilé báyìí lo ilé báyìí wàá dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí sí ni láì tààlà àti fi sí dóòsì ẹ̀ ń bẹ̀ ó ti yẹ yín sí sáṣẹ́ tiẹ̀ nìyẹn tó a kò máa gbé fún in bulk wàá rọ a máa lo lẹ́yọ̀ kọ̀ọ̀kan àtàwọn nǹkan mìta máa fi purify system ẹ tó máa detox system ẹ kó tó bẹ̀rẹ̀ sí ń lò ẹni tá tó bá gbẹmọ́ lára tó ní low spam count low spam count zero spam count ó nídìí àfàtọ̀ àtọ̀ ìwé ètò spam booster ó lọ ṣiṣẹ́ yìí ó effective gidi fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jẹ àǹfààní ẹ̀bí sínú láì tààlà ẹ dúpẹ́ fọlọ́ èyíkéyìí nínú pé ní níjà cancer diabetes asthma ayé ń dàyàn láàmú ni ó ń rí ìjákulẹ̀ ni ó ń fa kó tóra wọn ó má mú bọ́ ni ẹ kọ́ńtàtì wa kò sí ìrújú DHL la ń deliver all over the world a dẹ̀ ń lo GIG láti deliver náà both Nigeria and abroad láti ń deliver kò síbi tẹ́ àti lè deliver fún yín bisimilayi ta'ala iná lè zátàlí láì jẹmíà gbogbo agbára ọlọ́run ọba lónìí o má sálámù wa ilà lè kọ́ ìyàdúrà yẹn àgbà.